السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin ará ilé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn lọ́yọ́ state tiwa níbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ Schools are many across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muslimhun High School is for you to enroll their children. Muslimhun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots mọ̀. òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. mùsùlùmí àìsùn jẹ́ ilé ẹ̀kọ́ tí mùsèmùsè rẹ̀ ta mùsèmùsè. níbi ìdákọ̀mọ̀lẹ́kọ̀ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábùlẹ̀. àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. èyí jẹ́ lọ́kùnjọba lù ló ń tẹ̀ gbà mufilihun àti ilé kéwúta àti ìkọ́mọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifeolodun idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three mufilihun high school learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́ ọmọ abá ni sàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run abá ni gbé wọn ga tó bá ni sàlékún ìgbàgbọ́ òdodo fún wọn kájọ jèrè láyé àtijọ́ gbéǹde ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru ìní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa hikma lukman tí yóò kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة الخير ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وعوه فيها بإذن ربه من كل حمر سلام هي حتى مثلي الفجر ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ káwọn òbí wọn ó jèrè ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa ní Aisha Hassan bismillah Kọ́lá Rasulullah sallallahu alaihi wa sallam, Abdullul Amal, Asalatul Wakitiya, Aljihadu fi sabilillah, Rawahu Bayaki. The prophet, translation, the prophet of Allah, peace be upon him, said, the best of deeds is observance of Salah at his prescribed time and struggling on Allah's path. Tàfíkà bàbá ìyàkí. Ọlọ́mọdá ọmọ ọ̀gbàgbé ìmọ̀ òkọ́ jẹ́ ká wúlò. Ẹ̀yẹn rúfin Ọlọ́run, a fẹ́ sàlàyé nípa òru Lailatul Qadr. Ọ̀rọ̀ Lailatul Qadr pàtàkì rẹ̀ àti bó ṣe yẹ ká máa wà òun làlàyé tó tún kù tí a fẹ́ ṣe báyìí. A rí pa ti sàlàyé ní ṣókí nípa ìtìkáà kíkóra dúó kíkóra ró ṣíṣe àtìpó sínú mọ́sálásí láwọn òru mẹ́wàá tó kàn yìí àáfàá ní Laylatul Qadr òru ńlá kan ni òru agbára òru abiyì òru àtúnyàn òru kádàrà òru ládá níyànfọ̀yànfọ̀n òru oore òru ìbùkún torí ń tún pè ní láìlà tó ń mọ̀ bàárọ́kà nínú àyà tí kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa kà kọjá a rí pé tàbá lọ sọ́rọ́tù dùkọ́ọ̀n ọlọ́run láà sọ kùránì kalẹ̀ sí láìlà tí ń mọ̀ bá rọ́kà tẹ̀ asọ́rù bùkún oru àlùbáríkà òun ni òru yìí òru yìí ẹ̀ẹ̀kan lọ́dún ní máa ń wáyé kéèpẹ́ ẹ̀mejì àsìkò wo ní máa ń wáyé kò sí nínú òru mẹ́wàá àkọ́kọ́ nínú rọ̀mọ́bọ́ọ̀nù bákan náà kò sí nínú òru mẹ́wàá kejì òru mẹ́wàá tó kàn òun ni láílátul kọ́dírì òun ló wà orú yìí wá rẹ̀ lọ́lọ́run ọba ń sọ nípa rẹ̀ ní sọ́rọ́tù dùkọ́n ọlọ́run fi á yúfúrọ́kù kú ibi yìí la máa ń gbogbo àlámọ̀ máa ń la máa ń tún yanjú ẹlòmíì

aṣọ kùránì kalẹ̀ nínú òru agbára òru ìbùkún òru abiyì yìí ìrí ànábì kí ni ó jẹ ọmọ òru yìí gan ọ̀dà jẹ́ àjúwe òru ìfọn láìláàtúlè kọ́dírì khairun min alfi shahr òru yìí òru tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ni àṣejọsìn téèyàn bá ṣe ń bẹ̀ ìbàdà téèyàn bá ṣe ń bẹ̀ ìtọrọ àforíjì tá a bá ṣe ń bẹ̀ tìlàwà tá a bá ṣe ń bẹ̀ àdúrà tá a bá ṣe ń bẹ̀ ó lóore jẹgbẹ̀rún oṣù lọ torí pé nínú òru yìí tànà zàlúlímà láàyè kátù wà rúṣù fíyá àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run náà sọ̀kalẹ̀ àti ọ̀gá wọn tí ń ṣe jìbìrì ìlú ẹ̀rí pé ogun tí èèyàn bá jà ogun ẹ̀ńtọ́ jẹ́ kọ̀mọ̀ndà gbogbo àwọn ọmọ ogun tóun náà bá wà ogun ńlá ni ọ̀gá gbogbo mọ̀láíkà ọlọ́run tó yanrí tí ń ṣe jìbìrì ìlú òun náà sọ̀kalẹ̀ pẹ̀lú àti ọba wọn gbogbo àlámọ̀rí ni wọ́n máa wá yanjú tí wọ́n máa ní sàlámù ní yíya àtàmọ́ tó láyé lè fàjẹ́ àlàáfíà ní fẹ́yìn ara ayé o sálùfàjà rí ó fi yọ afá lóòótá wa ń sọ yìí ẹnìkan kan ọmọ ọjọ́ wo ló máa ń jẹ́ atẹ̀lé fún ní fọ́múlà ni òru yìí rè é tán fẹ́ gan ni pé kásáàtì gbogbo òru mẹ́wàá tó kàbìsẹ̀ lọ ẹ bá ti lè sin lọ́run ní gbogbo òru mẹ́wàá kọ̀dé adẹ̀rọ́ká Laylatul Qadr ó ń tàn ti ṣe kò ń gẹ Laylatul Qadr ń tiẹ̀ wàkọ̀dí wú fi kọ̀ bí ha wọ́n ti fi ṣe kò ń gẹ òun yẹn ìlọ́pàá tó jẹ́ pé àwọn aṣíwájú rere fún wa àwọn máa ń gbìyànjú ni pé òru mẹ́wẹ̀ẹ́ wà wọn kò sí ìtàwọn òní ti ṣètò lọ ìjọ tó ní ọjẹ́ ń bẹ̀ àwọn ti sórí ire lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ògùnfírọ̀ làwù máa tàkọ́ dámàmì zambi ẹ̀ẹ́rẹ́ ni tọ́bẹ̀ ilé lọ dìde tó kírun tó ṣe náà sílà tó ṣàìsùn tó jí lóru lẹ́ni tó fi ń ṣe tọ́lọ́hún tí èsè kó fi ń ṣèranù lóru làìlátùlẹ̀ kọ́dírì látara ìgbàgbọ́ òdodo sọ́lọ́hún lẹ́ni tọ́mọ̀ péjọ́ kan bẹ tá a ṣèṣirò ṣẹ́ rúfirọ̀ láwù máa tàkọ́ dámàmì zambi ìtọ́sí síwájú nínú ẹ̀ṣẹ̀ àwọn precious and past sins ọlọ́run nìkan forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tó ti ṣẹ̀tẹ́lẹ̀ ọlọ́run nìkan forí ẹ̀jì àáfàá lọ́wọ́ olọ́wà máa ń jẹ́ gan àáfàá ní láṣáká anna Láyé lọ́kọ́dé sí ìṣáàrí Ramadan kò sáwọn àwọn àfẹ́ẹ̀sìn wọ́n jiyàn lórí pé inú Ramadan lọ máa wà torí pọ́lọ́run ti láà sọ Kùránì kalẹ̀ nínú òru yẹn ọ́dẹ̀ ti jẹ́ kó yé wa pé ṣáàrù Ramadan lẹ́bi rúzílà sí yìí Alukuraan, ọlọ́run ti jẹ́rí wa pé lóun rọmọbọ́n òun la sọ kùránì kalẹ̀ àti kọ́gbọ́n ní oyé báwọn. bákan náà àwọn onímọ̀ wọn tó wáá ju oyé wa pé òru yìí èyí tó rinlẹ̀ jù òun ni pé ọjọ́ òru mẹ́wàá tó kàn òun ni máa jẹ́ bóò láǹṣe wá mọ òru tó jẹ́ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ lórí rẹ̀ ọ̀n lọ síbi àrùbáyé náà kọ̀ọ̀là ọ̀rọ̀ fọ́ọ̀tì. àwọn alhafiz ibn hajar alaskolani wọ́n kó àwọn ọ̀rọ̀ ìwá nínú tíra àwọn fásitì libari imam shaukani mẹ́lú làwùtọ́ọ̀bù tí wọn náà àwọn náà kó àwọn ọ̀rọ̀ wa tó pọ̀ ọ̀rọ̀ táwọn sọ ṣùgbọ́n ẹjẹ́ àwọn ọ̀rọ̀ tó súnmọ́ òdodo jù pẹ̀láwọn ẹ̀rí tó súnmọ́ òdodo jù ọ̀rọ̀ méjì sí ni ẹjẹ́ ara mú àwọn ọ̀rọ̀ wa ibi ọ̀rọ̀ méjì mẹ́ta láwàá ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé òru mẹ́wàá ni torí àdíìsì Abu Sa'id al-Khudri eléyìí tí mọ́mù wa Buhari àti Muslim tàgbàwà nínú àdíìsì un ànàbì ní fàbítàgù ha fèlà ashiril awakhiri ànàbì ní ẹwà Laylatul Qadr sí òru mẹ́wàá tọkàn àdíìsì kan nìyẹn àdíìsì ní ó tún sàwọn ọ̀rọ̀ mi ṣùgbọ́n ẹjẹ́ ara dóbẹ̀ wá ti kọ́ rí ọ̀rọ̀ kan báwọn òdodo kan nù pé Laylatul ọ̀kan nínú òru mẹ́wàá ni ọwọ́ sóòrù 21 ni ṣe 22 23 24 5 6 7 8 9 àti 30 ẹnìkan kò tí mọ̀ ẹjẹ́ abọ́ sí fọ́múlà ẹlẹ́ẹ̀kejì fọ́múlà ẹlẹ́ẹ̀kejì òun ni pé òru làìlátùlẹ̀ kọ́dìr ó máa ń bọ́ sí fìlìwítírì nínà làáṣírì làwáàkì ó máa ń bọ́ sí àwọn òru tí éèjì ò lè pín nínú làìlátùlẹ̀ kọ́dìr ó lè jẹ́ òru 21 23 twenty five twenty seven twenty nine àwọn kan nínú àwọn àfáà ló lè jẹ́ nínú àwọn òru wítìrí torí àdíìsì míì tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ní pé tàhárọ̀ laylatul qadr fil wítìrí min al-ashr al-awakhir ànàbí ní ẹwà òru abiyì òru agbára òru àyàmà òru ìbùkún òru alálùbáríkà yìí ẹwà sí àwọn tí èéjì àwọn odd night àwọn òru tí èjì ò ṣe é pín ànábì níbẹ̀ ni ẹ wá sí ó jọ̀rọ̀ méjì ọ̀rọ̀ kẹta ni pé a rí nínú àwọn sálà àwọn aṣíwájú tán ti lọ tán ní láìlátù lè kọ́dírì a máa jẹ́ láìlátù sábẹ̀ẹ́ wàlẹ̀ ẹ̀ṣẹ̀rẹ̀ wọ́n ní a máa jẹ́ òru 27 ṣùgbọ́n bẹ́ẹ̀ kódà wọ́n ní àfọ́ àwa òbáyọ̀ ọmọ káà lọ́dún tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n fọ́ búra pé àní 27 ni àwọn àfáà ní ká mọ́ límìtì ẹ̀ sí twenty seven ọdún tó jẹ́ twenty seven yẹn ìní sàádé pàtàkì ń fọlọ́ ń búra ó lè change ó lè jẹ́ twenty one lọ́dún mi ó lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five embassy àlọ́ pé twenty seven ni ó sùn twenty one twenty two ó sùn fáwọn yòókù ọwọ́ ají ní òru twenty seven tí ó bá lọ jẹ́ lọ́dún ó ti pàdánù láìlátàlù kọ́dé torí náà èyí tó nílẹ̀ jù ni pé ẹjẹ́ á wá sí gbogbo òru mẹ́wàá yẹn tí wàhálà àwọn wá pọ̀ láwọn òru tí èjì ò ṣe é pín bíi twenty one twenty three twenty five twenty seven twenty nine pẹ̀lú kámọ̀fì àwọn òru tí èjì tó ṣe é pín náà tó rà tún rẹ̀rí ní èkó lè bọ́ sí twenty four náà àbó lè pọ́ sí òru míì tí èjì ò ṣe é pín kí ni ọ̀wà ajé alálàáfíà kí ni ò ní jẹ́ kí láì látùlì kọjúrí ọ̀gbọ́ fún wa ẹ̀jẹ̀ á wá sí pé òru mẹ́wàá tó gbogbo òru mẹ́wàá tó ẹjẹ́ àti ṣe wàhálà ẹjẹ́ àti ṣe náfìlà ẹjẹ́ àti tìláwà ẹjẹ́ àti kakunú ẹjẹ́ àti tọrọ àforíjì ẹjẹ́ àti sàṣàlátù ẹjẹ́ àti sọ́dákọ̀ ń bẹ̀ àti gbogbo nǹkan tá a fi rí ìyànà ọlọ́run ọba àfáàní tá a bá wá ṣe kòǹgẹ́ láìlásùlẹ̀ kọ́dírì yìí àbá àti ẹ̀mọ́ òrúwo ní ọ̀jẹ́ àdúà tánàbí kọyà wa Aisha inata afu won to hit bola fa afu annen Allahumma inata afu won to hit bola afuwa fa afu ni ipari afu a ni layi latule kudir keye se nta ama mude fi fun keye se nta ama se fosta fun eyi musulumi eme jewon baa si koyi sofuwa towo onye keye se lanu olonwa atanabi ni pe ka ni awa jaman mufli láìlátùlì kọ́ dídí wa ibùn nǹkan jẹ́ nínú àwọn ọjọ́ tó bọ́ sí àwọn àyà alágàdù àyẹn tí ọkà kùrà ní ìbẹ̀rẹ̀ ẹlòmí ó ti sùn lọ àtúnyẹn tí ó lùlù àyẹn tí ó lù bàndìrì ẹ̀yin mùsùlùmí ẹgbọ́n ẹ má jẹ́ èèyàn fásìkò yín àtowó yín ṣòfò ẹ lọ ṣe itikaf bẹ́ẹ̀ bá rí itikaf ṣe ẹ wá mọ́sálásí tí wọ́n ti ń faná fílà gùn báàmì bí ṣe ṣe itikaf ọlọ́run ó ṣe ẹ̀mọ́ wá rọrùn eku kọ́ àwọn èèyàn ní tí wọ́n ó ṣe ni ẹ má jẹ́ agbowó lọ́wọ́ wọn ṣòfò ọlọ́run jẹ́ aṣòyèrè ayé àtọ̀run títí òru iyi táàtọ̀ máa pàdé lórí ètò yìí ní ayé wa rahmatullahi wa